máàkù orí kejìlá. jésù bẹ̀rẹ̀ sí fi òwe bá wọn sọ̀rọ̀ pé. ọkùnrin kan gbin àjàrà sínú oko kan ó sì ṣe ọgbà yí i ká ó wa ihò ìfúntí sí ibẹ̀ ó kọ́ ilé ìṣọ́ ó gba àwọn alágbàro tí yóò máa mú nínú èso àjàrà fi ṣe owó ọ̀yà wọn lẹ́yìn náà ó lọ sí ìdálẹ̀ nígbà tí ó tó àkókò ó rán ẹrú rẹ̀ kan lọ sí ọ̀dọ̀ àwọn alágbàro náà pé kí ó lọ gbà nínú èso àjàrà wá lọ́wọ́ wọn ṣùgbọ́n nínà ni wọ́n nà án wọ́n bá lé e padà ní ọwọ́ òfo ó tún rán ẹrú mìíràn lọ sí ọ̀dọ̀ wọn wọ́n lu òun lórí ní àlùbẹ́jẹ̀ wọ́n sì dojú tì í nígbà tí ó rán ẹrú mìíràn lọ pípa ni wọ́n pa á bẹ́ẹ̀ ni wọ́n ṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrú mìíràn wọ́n lu àwọn kan wọ́n pa àwọn mìíràn ó wá ku ẹnìkan tí í ṣe àyànfẹ́ ọmọ rẹ̀ òun ni ó rán sí wọn gbẹ̀yìn ó ní wọn yóò bu ọlá fún ọmọ mi ṣùgbọ́n àwọn alágbàro náà wí láàrin ara wọn pé àrólé rẹ̀ nìyí ẹ jẹ́ kí a pa á kí ogún rẹ̀ jẹ́ tiwa nígbà náà ni wọ́n mú wọn pa á wọ́n bá wọ́ jù sẹ́yìn ọgbà àjàrà kí ni ẹni tí ó ní ọgbà àjàrà náà yóò ṣe yóò wá yóò pa àwọn alágbàro wọn nì yóò sì fi ọgbà àjàrà rẹ̀ fún àwọn alágbàro mìíràn ẹ kò tí ì kà á nínú ìwé mímọ́ pé òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ni ó di pàtàkì igun ilé iṣẹ́ olúwa ni èyí ìyanu ni ó jẹ́ ní ojú wa. àwọn olórí àlùfáà àwọn amòfin àti àwọn àgbà ń wá ọ̀nà láti mú un nítorí wọ́n mọ̀ pé àwọn ni ń pa òwe yìí mọ́ ṣùgbọ́n wọ́n bẹ̀rù àwọn ènìyàn wọ́n bá kúrò lọ́dọ̀ rẹ̀ wọ́n bá tiwọn lọ wọ́n rán àwọn kan nínú àwọn Farisí àti àwọn ọ̀rẹ́ Hẹ́rọ́dù sí láti lọ gbọ́ tẹnu rẹ̀ nígbà tí wọ́n dé ọ̀dọ̀ rẹ̀ wọ́n bi í pé. olùkọ́ni sọ fún wa ṣé ó tọ̀nà pé kí a máa san owó orí fún Késárì ni àbí kò tọ̀nà. ṣùgbọ́n Jésù mọ àgàbàgebè wọn ó wí fún wọn pé. kí ló dé tí ẹ fi ń dẹ mí ẹ mú owó fàdákà kan wá fún mi kí n rí i. wọ́n fún un ní ọ̀kan ó wá bi wọ́n pé àwòrán àti àkọlé ta ni ó wà ní ara rẹ̀ yìí. wọ́n ní. ti késàrì ni. nígbà náà ni jésù wí fún wọn pé. ẹ fi nǹkan tí ó bá jẹ́ ti késàrì fún késàrì ohun tí ó bá sì jẹ́ ti ọlọ́run ẹ fi fún ọlọ́run. ẹnu yà wọ́n púpọ̀ sí ìdáhùn rẹ̀. ní àkókò náà àwọn sadusi wá sí ọ̀dọ̀ rẹ̀ àwọn sadusi ni wọ́n ní kò sí ohun tí ń jẹ́ àjíǹde òkú wọ́n ní. olùkọ́ni Mósè kọ òfin kan fún wa pé bí ọkùnrin kan bá kú tí ó fi aya sílẹ̀ tí kò bá ní ọmọ kí àbúrò rẹ̀ sú aya rẹ̀ lópó kí ó lè ní ọmọ ní orúkọ ẹ̀gbọ́n rẹ̀ àwọn tẹ̀gbọ́n-tàbúrò méje kan wà èyí èkíní fẹ́ aya ó kú láì ní ọmọ èkejì sú aya rẹ̀ lópó ṣùgbọ́n òun náà kú láì ní ọmọ ẹ̀kẹta náà kú láì ní ọmọ bẹ́ẹ̀ ni àwọn méjèèje ṣáà ṣe kú láì ní ọmọ nígbẹ̀yìn gbogbo wọn obìnrin náà kú nígbà tí ó bá di ọjọ́ àjíǹde ìyàwó ta ni obìnrin yìí yóò jẹ́ nígbà tí ó jẹ́ pé àwọn méjèèjì ni ó ti fi ṣe aya. jésù dá wọn lóhùn pé ẹ ti ṣìnà pátápátá àṣé ẹ kò mọ ìwé mímọ́ tàbí agbára ọlọ́run nítorí nígbà tí àwọn òkú bá jíǹde kò sí pé à ń gbé ìyàwó tàbí à ń fa obìnrin fún ọkọ ṣùgbọ́n bí àwọn áńgẹ́lì ọ̀run ni wọn yóò rí i nípa ti pé a ó jí àwọn òkú dìde tàbí a kò ní jí wọn ẹ kò tí ì kà nínú ìwé Mósè níbi ìtàn ìgbẹ́ tí iná ń jó bí Ọlọ́run ti wí fún Mósè pé èmi ni Ọlọ́run Ábúráhámù àti Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jacobu, èyí ni pé Ọlọ́run kì í ṣe Ọlọ́run àwọn òkú bí kò ṣe ti àwọn alààyè nípa ìbéèrè yìí ẹ ti ṣìnà pátápátá. amòfin kan lọ sí ọ̀dọ̀ Jésù ó gbọ́ bí wọ́n ti ń fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ ó wòye pé jésù dá wọn lóhùn dáradára ó bá béèrè pé. èwo ni ó ṣe pàtàkì jùlọ nínú gbogbo òfin. jésù dáhùn pé. èyí tí ó ṣe pàtàkì jùlọ nìyí gbọ́ ìsírẹ́lì olúwa ọlọ́run wa nìkan ni olúwa kí ìwọ fẹ́ràn olúwa ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ àti pẹ̀lú gbogbo ẹ̀mí rẹ àti pẹ̀lú gbogbo iyè inú rẹ àti pẹ̀lú gbogbo agbára rẹ èyí tí ó sì sì kejì ni pé kí ìwọ fẹ́ràn ẹnìkejì rẹ bí o ti fẹ́ràn ara rẹ kò sí òfin mìíràn tí ó tóbi ju èyí lọ. amòfin náà wí fún un pé. bẹ́ẹ̀ gan-an ni olùkọ́ni òtítọ́ ni ó sọ pé ọlọ́run kan ni ó wà kò sí òmíràn lẹ́yìn rẹ̀ àti pé kí a fẹ́ràn ẹnìkejì wa bí a ti fẹ́ràn ara wa tayọ gbogbo ẹbọ sísun àti ẹbọ yòókù nígbà náà ni jésù ṣe àkíyèsí pé ó fi òye sọ̀rọ̀ ó wí fún un pé ìwọ kò jìnnà sí ìjọba ọlọ́run kò sì sí ẹnìkan tí ó ní ìgboyà láti tún bí ní ìbéèrè kankan mọ́. bí jésù ti ń kọ́ àwọn ènìyàn nínú tẹ́ḿpìlì ó béèrè pé. báwo ni àwọn amòfin ṣe wí pé ọmọ dáfídì ní kristi dáfídì fúnra rẹ̀ wí nípa ìmísí ẹ̀mí mọ́ pé olúwa wí fún olúwa mi pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títí wọn ò fi fi àwọn ọ̀tá rẹ sí abẹ́ ẹsẹ̀ rẹ nígbà tí dáfídì fúnra rẹ̀ pè é ní olúwa báwo ni ó ti ṣe jẹ́ ọmọ rẹ̀. pẹ̀lú ayọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń fetí sí ẹ̀kọ́ rẹ̀ jésù sọ nínú ẹ̀kọ́ rẹ̀ pé. ẹ ṣọ́ra fún àwọn amòfin tí wọ́n fẹ́ràn àti máa wọ agbádá ńlá káàkiri òde kí ènìyàn máa kí wọn ní ọjà àti láti gba ìjókòó pàtàkì ní ilé ìpàdé wọ́n fẹ́ràn ipò ọlá ní ibi àsè wọ́n a máa jẹ ilé àwọn opórun wọ́n a máa gbàdúrà gígùn nítorí àṣehàn ìdájọ́ tí wọn yóò gbà yóò le púpọ̀. bí jésù ti jókòó lọ́kànkan àpótí owó ó ń wò bí ọ̀pọ̀lọpọ̀ ti ń dá owó sínú àpótí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́rọ̀ ń dá owó púpọ̀ sínú àpótí owó nígbà náà ni tálákà opó kan wá ó dá éèpìnì méjì tí ó jẹ́ kọ́bọ̀ kan sínú àpótí jésù wá tọ́ka sí èyí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní. mò ń wí fún yín gbangba pé opó tálákà yìí dá owó ju gbogbo àwọn tí ó dá owó sínú àpótí lọ nítorí nínú ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ni àwọn yòókù ti mú ohun tí wọ́n dá ṣùgbọ́n òun nínú àìní rẹ̀ ó dá gbogbo ohun tí ó ní àní gbogbo ohun tí ó fi ẹ̀mí tẹ̀